bàbá ní orúkọ jésù omijé ojú wa ń béèrè fún àánú yín olúwa ẹ ṣàánú fún wa ẹ fi aṣọ àṣeyọrí ẹ fi wọ̀ wá ní orúkọ jésù ẹ fi ìgbà wa ẹ fi rọ̀ wá náà ní orúkọ jésù ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó já sí ọpẹ́